wọn ó kéde pé níta bá bọ̀ rèé o bí wọ́n bá sì wádìí bọ́láwọn bá kádàrà pé wọ́n rí di rẹ̀ mm. èyí ń lọ náà ni mm. ẹni ó sì ti kú ti ẹ̀ gbé ọ̀rọ̀ rèé tẹ̀ bá wa dá sí láàárọ̀ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé a máa sáré dojú ọjà pápápá bá bá lọ tá a bá padà dé a wà ṣe ojú òpó lẹ̀ ẹ dákun ẹ má dá wa dá. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Mamas, on a good one, you know. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities out. Some people have that special phone number. Sometimes it's the first number you ever had, or that number that rhymes with your birthday, or the number that your first girlfriend Titi gifted you. Hmm. Now. Imagine having that number taken away from you and giving to someone else, all because your line was inactive. Oh no. Oh my such painful stuff. But guess what? With Glow Always On, that won't happen because for just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Now you can really rest easy and never worry about any of that because Glow Always On will keep your phone number for you. Just dial star 777 hash and select Always On to subscribe. Bálẹ̀ mi, nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. bẹ́ẹ̀ni o bàbá junior ọ̀rẹ́ mi náà sọ fún mi ó ní kò dáa kí obìnrin bímọ léraléra ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètòsọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu. àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ ìjọba Denmark. Here is the list of excuses that will no longer be accepted. Eh, Otajigbe, eh, abeg, eh, abeg, give me your hotspot. I, I want my data, but this one too much. Please, could you put your Wi-Fi on? I'm out of data and the recharge card seller has closed. Oh, I would have recharged though, but I can't find my wallet. <laughs> Please, I've got cramps and I can't get up. Can you share your hotspots? Oh no! Don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I will buy data, but that recharge card seller never ever get change. How good you are? Now there's really no excuse to ever be out of data with Globe Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I fit share your hotspot. This rain bad. Make thunder no go fireman. the largest data network, Globe grandmasters of data. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. ṣojú òpó lẹ̀ àwọn nọ́mbà tá à ń lò yí padà zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine ojú òpó tilẹ̀ òkèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. hello Hello. ẹ káàárọ̀ káàárọ̀. ẹ mà káàárọ̀ mandela mandela kọ́ ẹ. mandela eh, rè láti jerusalem. shalom. shalom o obìnrin láti wọ́rí o tó má ti tọpọ̀ ẹ̀ ṣe o. ǹṣe ah, wá ní wọ́rí ah, bí mo ṣe jẹ́rìí orí mi tó ìtì mo mọ̀ pé kò lè dàrú ẹ̀wọ̀ yín wọ̀rí. ìgbàlí kò kọ́ pé arábìnrin kan lọ rìpọ́ọ̀tì o. láìsí mọ́ ọkọ rẹ̀. wọ́n lọ rìpọ́ọ̀tì o. kí lẹ sọ. mo ní láì jẹ́ pé ọkọ ẹ̀ mọ̀ kó lọ rìpọ́ọ̀tì ibo ni kò ti lọ rìpọ́ọ̀tì. kó tọ́ fọ́kọ àtọ́fọ́fọ́ jọ lọ rìpọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀ tó sọ rìpọ́tọ̀ rẹ̀ pé sísọ̀rọ̀ ààrẹ sí ọkùnrin ààrẹ sí ọkùnrin yẹn tọkùnrin yẹn bá sọ̀rọ̀ sí ṣọ̀gbọ́n ìyàwó àlè tòótọ́ tó bá wà ní níjà nínú àṣọ àwọn farakọ́mọ yẹn báyìí ìyàwó ara arákùnrin yẹn náà ti bẹ́ẹ̀ náà fìlẹ̀ mọ́ ìyàwó àlè mọ̀ tó wà ní àdéhùn oríṣi látò ń gbọ́ nítorí táwọn wáìfù tó fábílì dáde ah. obìnrin láti wọ́n Mandela Mandela eh, ṣé àrẹ́sì mọ́ ń yá báwọn ní tí ì ṣe pé bóyá ìrìmọ jẹ mi ìṣó bóyá text message àbí nǹkan kan àti wípé arákùnrin gan àti wípé arákùnrin gan ìyàwó mi ò rò pé wọ́n mọ pàtó ẹ mọ̀ pé kì í ṣojú tí wọ́n sálẹ̀ tó ojú wọn ò sálẹ̀ sẹ́ni dáadáa. ọkọ ẹ ló máa ọkọ ẹ ló máa mú lọ́rùn gbèsè ọkùnrin ní ìwà wọn ò ní kà ọkọ kú lọ títí. n ń sọ ni pé ọkọ láti mẹ́ni yẹn tilétilé ọkùn dáadáa fún láti mẹ́rin àbí ọdún méjì ṣẹ̀ṣẹ̀ tí mo lọ gbà fáwọn tí o kọ́ ìtọ́jú náà kọ́ lọ bá àfa ní ilé ọ̀rọ̀ wá sí dọ̀rọ̀ wáìfù ìgbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ni gbọ́dọ̀ hmm. lọ fi lè fa lọ sí ah. ọkọ̀ àmì fánílì ọkọ̀ yẹn pé ìfọ́nà yìí ni àwọn gbọ́ ọkọ̀ òde gbé ní kọ́ mẹ́ ṣùọ̀ ní kọ́kọ́ bá wẹ́ẹ́ gbé láti lọ rìpọ́ọ̀tì ní kọ́lọ tó fọlọ́n búra tó fìwé mímọ́ búra mm. ṣé ẹ rò pé kò sí nǹkan kan bẹ̀ lóòótọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìyàwó arákùnrin mo rò pé ìyẹn ni ò jẹ́ káwọn já nǹkan kan kúnra. ìyá ọkùnrin àbí. Mm. ẹ ó lè o lè rí díẹ̀ pọ̀ ṣùgbọ́n o lè máa ní ẹ̀ka ṣe pẹ̀lú ìyàwó arákùnrin yẹn gbogbo àwọn tó gbé ẹni tó sọ fún arákùnrin yẹn pé ọkùnrin náà pẹ̀lú ìyá tàbí ìyàwó yẹn tọkùnrin òde wá gbé bíi ìdílé òtọ́ nìkan báyẹn ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ tí wọ́n náà ti sọ mm. ó yẹ tó bá tilẹ̀ dẹ́ni pé wọ́n á gbé rẹ sọ pé ẹgbẹ́ ìlú ìlú ṣe kábàáyé síyàwó ènìyàn kí yẹn bóyá ọkùnrin ló ṣe síyàwó ti tòun tó tọ́ ọkùnrin ó lè jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ó lè bá yẹn tọ̀tọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ bọ̀ kó èso ti fẹ́ lórí ẹ̀ ní arábìnrin yẹn kọ́ lọ wọ́n lọ rìpọ́t kan lóyún láti ṣe arákùnrin ọ̀rọ̀ ẹ̀ wọ́n ìpìlẹ̀ pé wọ́n ti fẹ́ ti ṣe lórí ìṣàkẹ́ ọ̀. ó dà ẹ ṣeun mandela ọlọ́run jerusalem. hello ẹ káàárọ̀ ẹ máa káàárọ̀ orúkọ tèmi ni ọlásìndí àbí látọpẹyẹmí gbági ìbàdàn. ọ̀rọ̀ rẹ bá wa dá sí o. ẹ àmọ̀ràn tèmi náà lè fún ọ ni pé kí arábìnrin yẹn kó lọ rìpọ́ọ̀tù nù <coughs> kó lọ rìpọ́ọ̀tù tó bá rìpọ́ọ̀tù tí àwọn ọlọ́pàá bá ti mọ̀ sí tó bá pe ọkọ wọn á lè wọ́ọ̀nù ẹ̀ pé eyín kankan ò gbọ́dọ̀ ṣe ìyàwó àtọmọ ẹ̀ torí torí tí arákùnrin yẹn sọ ó lè ṣe é dòótọ́ o ó má lọ ká má lọ fi ṣe eré àbí gíní ó mọ rìsọ́ọ̀tì ìgbà kan ó ti mọ̀ pé òun ò mọ nǹkan kan nípa ẹ pé kò kò ní bá. ẹ ṣe àti fakò mú òkú bẹ̀yọ. hello. hello. hello. hello ẹ ti wà ń bẹ̀ o hmm, ẹ káàárọ̀ sọ̀rọ̀ ẹ káàárọ̀ mọ́. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ bá a sọ̀rọ̀ yìí orúkọ ni mr ìyẹmísọlá láti spain. yes ọlá láti spain. gẹ̀gẹ̀ ẹ pé. ẹ ṣe gan ni adúpẹ́ ọ̀rọ̀ rẹ ẹ bá wa dá sí i. Eh, ọ̀rọ̀ tí ẹni wá láàárọ̀ ẹ̀ hmm. èmi ìgbà gba obìnrin ẹni náà wípé kí wọ́n má fi lọ sí ìlú ìlú so. ìdí ni wípé ìdí ni wípé tá a bá ní okòwò yìí kò ní ṣe kankan tí bá lọ sí nǹkan. àìmọye àìmọye ènìyàn nínú fámìlì tó ti kú ikú àìmọ̀dí. ẹni tó bá dé ti kú tiẹ̀ ló gbé. now àdáṣe ni wípé gẹ́gẹ́ bí níta eh, Mandela àbá tí wọ́n mú wá ṣé rí ọkùnrin yẹn bàbá bàbá mi hmm. tí a bá sọ pé kò mú obìnrin yẹn irọ́ ni ẹni tó lè sọ wípé ó ní kankan pẹ̀lú ẹ̀ o ṣùgbọ́n wọn mọ̀ra ẹni tó mọ̀ ni. bí àwọn jọ ní nǹkan ṣe pọ̀ gan tí ìṣòro àjọṣepọ̀ kọ̀ọ̀kan pé bóyá èèyàn ń tanná fún yẹn. ó ní ọkàn sọ pé ó máa ń àbí. ó pọ̀ sí i because ọkùnrin yìí tó bá ti rí ìyàwó pẹ̀lú òru ó ti ọ̀nì neutral ground ó ti dìbò tí wọ́n gbé àwọn oníkàgbọ́n papọ̀ ni èlò ní ọkùnrin yìí jẹ́ lost ọ̀dẹ̀ rí ọ̀dẹ̀ rí anybody especially ọkùnrin hmm. kò fẹ́ rí kò ní fẹ́ rí ọkùnrin ní ní ẹ̀gbẹ́ ìyàwó ẹ̀ rárá. kí wọ́n lẹ̀ yín rò pé kárábìnrin yẹn gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀. àbárakùnrin yẹn gan. nǹkan tí àbájáde ìbámu wà ní wípé Eh, kí kí wọ́n á kó wọ́n lọ sí police station. Mhm. ó wà gbogbo nǹkan gbogbo nǹkan bá ń sọ̀rọ̀ wà lábẹ́ òfin yẹn trekking là ń fi gbogbo nǹkan báyẹn. Hmm, hmm. dúkokò mọ́lẹ̀. wà lábẹ́ òfin wà lábẹ́ òfin trekking ni òdìjẹ́kùtọ̀ àwọn yẹn gan-an kó fọkàn balẹ̀. ó dà ẹ ṣe àdúgbò ẹ sà. wọ́n lọ sí police kó lọ sí police station kó invite ẹ̀ gẹ́gẹ́ kó má arrest kó invite kó wá sọ fẹ́ inú ẹ̀. ṣùgbọ́n ìyàwó ò mọbi tó lè wá ẹni ọ̀rọ̀ kan gangan sí ẹni ó wá dún kòkò mọ́ wọn. ọkọ mọ. Hmm. ọkọ máa mọ. ọkọ ṣe ọkọ sọ pé òun ti sọ fún ọkùnrin ẹni tó lè ní kankan ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ẹni hmm. ọkọ mọ ọkọ mọ ìyàwó rẹ. ó dà ó dà ẹ ṣe àdópẹ́sà látòrílẹ̀-èdè Spain ẹ jẹ́ ká lọ sí orí àwọn àtẹ̀jíṣẹ́ ká máa ṣe ní àlàfíbọ̀ bàbá ti ń lọ sójú òpó ká máa lọ sórí àwọn àtẹ̀jíṣẹ́ lọ́lọ́kanjọ̀kan pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ lórí Facebook á lórí ọ̀fẹ́ láti máa kà lọ́kọ̀ọ̀kan ìjèjì Adigun Adéwùmí Adétóyè ṣe wọ́n ní kí arábìnrin yẹn wọ́n ní kó gbìyànjú láti lọ rèé wá ọ̀rẹ́ mi nú ọkọ rẹ̀ tó bá mọ̀ pé ó súnmọ́ ọkọ òun gbágbáágbá tó súnmọ́ bíi iṣan ọrùn tó lè tẹ̀ nínú ah. pé kán fọ̀rọ̀ pòǹfùn pọ̀ wọ́n ní bọ́ bá ti wá sọ fún ẹni tó tún búra lẹ́ẹ̀kan sí i fún mm. wọn mọ nǹkan kan pa rẹ̀ a jẹ́ pé ká gbà pé kò mọ nǹkan kan pa rẹ̀ ni. ẹbí ọ̀bọ̀ wa mọ nǹkan kan pa rẹ̀ ṣé dídá alẹ́ lọ́wọ́ kan. àbí àwa mọ ìgbésẹ̀ tí ó kàn. bàbá jẹ́rù ìwé ìsìn àbí àlèmí ọ̀ sọ̀rọ̀ rẹ fún. Hmm, àbí kò sọ fún Mr Sport àbí sọ fún Mr Sport àbí kò sọ fún Pajuwan àbí Akínwálé Fàṣàsí. Hmm, ọba ti ẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ eh? kí obìnrin yẹn kí ó jẹ́ kí gbogbo àwọn mọ̀lẹ́bí ó gbọ́ sí ọ̀rọ̀ yẹn ìṣẹ́yìn Babs Aleb wọ́n ní kó lọ rìpọ́ọ̀tì fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní kó pariwo sókè o wọ́n lọ́rọ̀ yìí wọ́n ní kì í ṣe ṣeré-ṣeré. Ah, hello. hello. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀. ẹ lẹ́sà orúkọ yín àti bíi tẹ́tí ń bá a sọ̀rọ̀ yìí wàsíù ló ń sọ̀rọ̀ láti Chicago. ọ̀gbẹ́ni wàsíù láti Chicago ẹ̀ káàbọ̀ láàárọ̀ yìí. ẹ káàárọ̀. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. adẹ̀kùn kú eléyìí o kò ń ṣe nǹkan tí èèyàn lè téèyàn lè máa wò níran torí bí téèyàn bá jókòó lórí gunpowder ni hmm. àgbá ètò ó lágbára hmm. so ó yẹ kí wọn pé arábìnrin yẹn lọ rìpọ́tù hmm. tí ọkọ ẹ ò bá wá gbà láàyè torí iṣẹ́ rí nǹkan mi máa ń wà ó ṣeé ṣe kọ́kọ́ yẹn kó mọ̀ mọ̀ kankan pa á nǹkan tá arákùnrin yẹn sọ. sọ pé mo sọ bẹ́ẹ̀. ntẹ́mi táwa náà ń wí nù. ó ṣeé ṣe kó má mọ̀ nǹkan kan pa ẹ̀. Hmm. ṣùgbọ́n bóyá arákùnrin yẹn o bóyá ó rí èèyàn kan tó jọ hmm. ọkùnrin yẹn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni o tàbí kó rí nǹkan kan o ṣẹ̀mọ̀ ntí èèyàn ò mọ̀ ọlọ́run nìkan ló mọ̀. ṣùgbọ́n tí ẹ máa ń sọ yìí pé a kò lè ṣe nǹkan kan kò lè ṣe nǹkan kan kò lè ṣe nǹkan kan tó bá padà lọ sí mẹ́wàá hmm. nǹkan tí ó bàjẹ́ ti bàjẹ́ o hmm. gẹ́gẹ́ bí orí ṣe sọ hmm. nǹkan tá a bàjẹ́ á ti bàjẹ́ o so kóbìnrin yẹn kó tètè fi ọ̀rọ̀ yẹn tó àwọn fámìlì létí torọ́ kò nìyẹn lè jẹ́yàn kan tó jẹ́ pé kò ń ka nǹkan kan kún tí ò kí ń ka nǹkan kan sí so kóbìnrin yẹn fọ̀rọ̀ yẹn tó àwọn fámìlì wọn létí wọ́n dẹ̀ gbé gbèsè kán lọ police station kán invite ọkùnrin yẹn bí wọ́n ṣe ṣàlàyé oh. kán dẹ̀ tọwọ́ ẹ̀ bọ̀wọ̀ tí nǹkan kan gbọdọ̀ ṣe àwọn fámìlì mi. àmọ́ ìbéèrè tó wá wà ńbẹ̀ náà ẹ mọ̀ pé àwa kì í ṣe agbófinró a ṣe mọ̀ púpọ̀ nípa báwọn ọlọ́pàá ṣe máa ṣiṣẹ́ wọn ṣé mọ̀ ya bẹ́ẹ̀ kó a tó sọ pé a ṣèwádìí a ṣègbà a ṣàwọ. pẹ̀lú ẹ tí ń halẹ̀ lójoojúmọ́ yìí. Ah. ọlọ́mọjọ́rọ́ ọmọ bọ̀wọ́ rí ah. arábìnrin gan ah. wọn ò lè sun wọn ò lè sun àsùndíjúmọ́ wọn ní bí báwọn bá gbọ́ tọ́mọ bá sọ. So, Hmm. kọ́ọ̀bù lẹ́bọ̀ bá jẹ́ ti àwọn oní stainless tó bá dún gbarangada lásán wọn làwọn àyà wọn á lu pèpèpè. bàbá hmm. tàbí kẹ̀dẹ̀ tún ní pé kó fi tó àwọn lọ́ọ̀yà létí wọ́n fi lọ lọ́ọ̀yà kí lọ́ọ̀yà kọ́ wọn ní ìgbésẹ̀ tó bá kú tó bá yẹ kán ṣe. Hmm. ẹ ṣe gan ni àdókò sí. ṣùgbọ́n kò sí nǹkan tá lè máa wò nínà. o ṣe tán lè wò nínà ó dà. ẹ ṣeun ah, àtẹ̀jíṣẹ́ kan rèé amúṣan Paul wọ́n ní ẹ̀ka àárọ̀ our justice of peace wọ́n ní ká má fi ojú kékeré ká má fi wo ìdúnkokò wọ́n ní bóyá kí arábìnrin yẹn wọ́n ní ká pe ọkọ rẹ̀ wọ́n ní kí ọkọ rẹ̀ kó sì fún wa ní nọ́mbà arábí tí ń dúnkokò èmi ò lè pè wọ́n o wọ́n mm-hmm. bá lè pè wọ́n mi wọ́n a sì mọ̀ bóyá wọ́n ní nọ́mbà gan lọ́wọ́ ah, wọ́n ní ká bá wọn yanjú rẹ̀ ní túbí nùbí mm-hmm. sọ wá sí yanjú wa uh-huh. kọ́lọ́hún ó ṣàánú wa ìyá wa Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ wọ́n ní ṣe ni kí obìnrin yẹn kó dúró lẹ́yìn ọkọ rẹ̀ gbagbagba wọ́n ní yálà ó jẹ́ òtítọ́ ni o tàbí irọ́ o wọ́n ní kó encourage ọkọ rẹ̀ kí wọ́n jọ lọ report fún àwọn ọlọ́pàá ẹ ṣe gan ni ẹ babsalẹ́bù wọ́n padà kọ àtẹ̀jíṣẹ́ mi lórí Facebook yìí náà ni o wọ́n ní ká sọ fún kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ abẹ́nú àwọn DSS wọ́n ní iṣẹ́ wọn gangan nu tí a gbélé hàn lọ. Hmm. Tèmítọ́pẹ́ Títílayọ̀ wọ́n ní ẹ káàárọ̀ màsà orúkọ ah, tàwọn ìyá àkọ́ nǹkan rẹ o láti odò ògbólú hmm, wọ́n ní ẹjọ́ mà ti di wọ́n ní hmm. tó gbogbo tí wọ́n sọ ń bẹ̀ náà ni wípé arákùnrin yẹn nílò láti gbé ìgbésẹ̀ ah, ẹ̀yin ọ̀rọ̀ fẹ́ jọ ọ̀rọ̀ o ẹnìkan ló fi mẹ́sẹ̀gì kan sọwọ́ yìí o kí wọ́n wí mọ̀ ń ọ̀nà kò ní di mọ́jà kó o ìtàkùn kan kò gbọ́dọ̀ dérin dúró ojú oró tẹ̀rí ẹ̀ nílẹ̀kẹ̀ omi ayé mi á inú mi á ayọ̀ mi á ẹnìkan kọ mẹ́sẹ̀gì kan mm. lórí Facebook wa mm. eh, wọ́n ní bẹ́yìn náà bá wà ń bẹ̀ ẹ̀ mọ̀ rí kàbí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook mm. ojúpọ̀nà Fresh FM Ìbàdàn ibẹ̀ lẹ́ẹ̀tì máa wà wọ́n ní àwọn ti bára àwọn nírú ipò ìrí o wọ́n láwọn ti bára àwọn nírú ipò ìrí o wọ́n ní ẹn táwọn sì ń sọ yìí wọ́n ní tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé àwọn máa ń gbéyàwó rẹ̀ lọ́kọ̀ lọ́fẹ̀ẹ́ ní stíríìtì àwọn wọ́n ní káwa máa wò ó wọ́n ní arákùnrin yìí wọ́n lóun tiẹ̀ wọ́n ní kì í gbéyàwó rẹ̀ wọ́n ní bíyàwó rẹ̀ bá ti wá délé lálẹ́ ah. wọ́n ní yóò jábọ̀ fọkọ rẹ̀ pé ah, ah. ẹni báyìí ẹni báyìí ràn òun lọ́wọ́ o eh. wọ́n ní bóyá nǹkan tó fà lélẹ́yìí tó fi jẹ́ pé ọkọ ilé máa ronú bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí sì ń ṣe ìrànlọ́wọ́ fún ìyàwó rẹ̀ wọ́n ní í ṣe láì jẹ́ pé ó ní nǹkan kan nǹkan kọ̀ọ̀kan nínú. àti mo fẹ́ sọ nìyẹn. Hmm. Tèmítọ́pẹ́ Títílayọ̀ wọ́n ní ẹ káàárọ̀ màsà wọ́n ní orúkọ àwọn ní ìyá wá láti lu odò ògbólú wọ́n ní ẹ jọ̀ọ́ eh, ah, ọ̀dà ọ̀dà ẹ lọ sójú òpó náà. hello. hello. hello. hello ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò. Mhm, à ń gbọ́ yín sá o. làwa kazeem olóhùn obìnrin ni kó jẹ́ pé bóyá àbí àwọn tí wọ́n jọ wà nínú ọjà tí wọ́n jọ ń ta ọjà kan náà ìyàwó yẹn lè máa rajà lọ́wọ́ ọkọ lọ́wọ́ máa yẹn tí closeness wà gan láàrin wọn sẹ́tìlì máa yẹn lè má mọ anything nípa wọn kíyàwó yẹn má fi ṣe oṣù kó má tètè fi para hmm. nọ́mbà wọn àkókò kó jẹ́ káwọn fámìlì gbọ́ fámìlì ọkọ fámìlì tiẹ̀ pé nǹkan kan báyìí báyìí ṣẹlẹ̀ so nǹkan táwọn yẹn bá wá sọ fún pé bóyá wọn máa pe ọkọ yẹn wọ́n jẹ́ kó ọ̀nà sáà pé kí wọ́n tètè lọ report ní station hmm. kí wọ́n dẹ̀ invite máa yẹn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wọn ó máa tètè clear hmm. tó bá jẹ́ lóòótọ́ ni woman every bring friend yìí ọkọ máa yẹn á clear láàrin yẹn hmm. tó bá dẹ̀ jẹ́ kì í ṣe lóòótọ́ á clear láàrin yẹn so gbogbo threatening ti máa yẹn threatening kò ní lè ọkọ tó bá bó ṣe ni ní mind mọ́ tí woman yẹn ò bá tètè take action nǹkan lè lọ gbẹ̀yìn o ah. Hmm. ó lè lọ gbẹ̀yìn o tá a bá sọ pé eré ni ó lè má jèrè o nítorí ẹlòmíì dájú débi pé kò sí tí ó lè ṣe. ẹlòmíì dájú jọsẹ lọ. ó lè fún wàrà wọn dájú o ó hmm. dájú o bí agbọ́ngàgò. ẹ ṣeun gan ni adúpẹ́ sà ah, eh, tèmítọ́pẹ́ títí láyọ̀ wọ́n ní ẹ káàárọ̀ sà orúkọ àwọn nìyá tọ̀mí wá láti odò ògbólú wọ́n ní ẹjọ́ bídìí bá bàjẹ́ tán wọ́n ní tonídìí ni máa ń <laughs> dáadáa o hmm. wọ́n ní tí arákùnrin ìtọ́ bá pa àwọn ọmọ tó pa ìyàwó wọ́n ní ọkọ rẹ̀ ọ̀fẹ́ lómi àlà gbogbo ah. ìwọ làbí tiẹ̀ náà ah. à gbogbo òdílé sọ̀rọ̀ pé ọkọ àwọn tún ti ń fojú ọ̀tọ̀ wò nísìnyí amóoresú ní í làwọn ọkùnrin míì ọ̀gbẹ́ni dáre ìbídàpọ̀ wọ́n ní láti ìjọ́ tọkọ rẹ̀ ti fi ẹ̀sùn kàn wọ́n láwọn àwọn ọ̀yà gbé èèyàn kankan mọ́ ẹni ẹlẹ́ni ọ̀yìn ẹlọ́ni wọ́n ní free ride kankan ò sí mọ́ o wọ́n mm. láwọn ò gbé èèyàn mọ́ oh. orí Facebook ni a ti ń ka àwọn. ọ̀tàkùnrin wí gan lè ṣẹlẹ̀ sóbì mi ìtọ́ bá ti gbé mọ́tò lọ tó ní ọkú ẹ wá wọlé ṣebí challenge ń bẹ̀yẹn lẹ́ ń lọ ọ̀yọ́ ọ̀dọ́ràn. ò ní gbé wa lọ òkun ayé kò ní borí wa pẹ̀lú àṣẹ ẹ àbí àti ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn pààyàn lẹ́rìn díẹ̀ ó ní ìbáṣì pé lẹ́yìn gbogbo ìdààmú àwọn ẹni ẹlẹ́ni wọ́n ń sá kíjokíjo káàkiri mm. pé kí wá pè wọ́n papọ̀ kọ́kànlélẹ́wà ni èmi mọ̀ ń bá yín sí ẹ̀ mọ̀ ni. Ah. <laughs> Ah bí mò ń sáwà dà tẹ̀ mọ́ ni. ó fi threatening báyàn ṣeré. ṣé wọn ò lè fi báyàn ṣe ni. irọ́ ni ah, irọ́ ni. òótọ́ ni ó yẹ pátákùnrin yẹn bá mú ṣáṣá tó ti lè lọ àtáàkì ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì hmm. ọkùnrin yẹn gan lè ti gbégbèsè síwájú tipẹ́ wálé ọ̀rọ̀ eré kọ́ yẹn o. mo rí àtẹ̀jíṣẹ́ ìyá wa alhaja Madinat Abọ́sẹ̀dé Adédòbóyè Yélúwà ilẹ̀ Ìbàdàn wọ́n ní akó ètò orí àtọ̀run wọ́n ní ìmọ̀ràn tàwọn ni wípé kí arábìnrin yìí wọ́n ní kó mú ọkọ rẹ̀ ní tipátipá kó mú un ní tìpátìkúkù kó mú un ní túláàsì túlanga wọ́n ní kọ́lọ́ rẹ̀ fi ọ̀rọ̀ yìí tó àwọn DSS létí wọ́n ní ọkọ rẹ̀ kò bá àmọ́ nǹkan kan pa rẹ̀ o kò bá sì mọ́ mọ́ ń pa rẹ̀ o wọ́n ní torí pé bígbà téèyàn bá fi iná sórí òrùlé sùn ni wọ́n ní òkú ni máa jẹ̀bi ọ̀rọ̀ o hmm. òkú ni máa jẹ̀bi ọ̀rọ̀ wọ́n ní kán lè pè wọ́n kí wọ́n sì bá wọn yanjú ẹ̀ nítòbí nùbí. ẹnìkan náà fi àtẹ̀jíṣẹ́ kan sọwọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà ní bó tiẹ̀ jẹ́ pé wọn ò rántí kọ orúkọ wọn sí i mm. wọ́n ní ẹ kó ètò kí obìnrin yẹn kó lọ́ọ́ fi tó àwọn ẹbí ẹ̀ létí àti ẹbí ọkọ wọ́n ní lẹ́yìn yẹn kí ó lọ́ọ́ fi tó àwọn agbófinró létí wọ́n ní tó bá ṣeé ṣe kí obìnrin yẹn yẹra pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kúrò nílé torí ọkùnrin yẹn kò mọ ẹni tí <laughs> wọ́n ní kò mọ ẹni tó wá wọ́n ní kó bá bìlífù ok wọ́n nítorí ọkùnrin yẹn mm. mọ ẹni tó wá rí wọ́n ló mọ ẹni tó wá rí ó mọ̀ rí wọ́n ní kó má bìlífù ìbúra yẹn o wọ́n ní lórí irọ́ ni o pé kíyàwó ọmọ ní kó má bìlífù ẹ̀ wọ́n ní gbèǹde ni. Mm. inú mi á ayọ̀ mi á hello ẹ káàárọ̀. hello worldwide alaji. àwa rèé o dárí àjàyí ẹ káàbọ̀. olùtayọ̀ fanisi ẹ káàárọ̀. amúlùdùn gbogbo òkè bọ́là. Mm, ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ̀nà tí màá ní fún arábìnrin ni wípé ó kó àwọn ẹbí ẹ̀ tó jẹ́ àwọn àgbà nídìílé ọkọ fóònù àti ẹyọkọ ẹ̀ fún wọn lọ ká arákùnrin ẹ̀ mọ́lé. àṣẹ wọn mọ́lé wọn ni yóò mọ aráàlú yóò mọ bó ṣe wádìí náà ni. yóò fi mú fúnlẹ̀. ohun tó fi mú ohun tó fi mú arákùnrin tó fi mọ́lé sí wọn. Hmm. àwọn náà mọ̀ ṣe wádìí láti mọ́lé tarákùnrin yẹn náà. òótọ́ dẹ̀ ni ojú àfojú. ẹ̀dọ́ wà rí dẹ́rẹ̀ dẹ́rẹ̀. ìyàwó jọkọ̀ kó jókòó. wọ́n jọ sọ pé mo dẹ̀ fẹ́ ra arákùnrin yẹn náà tó wá bá máa yàwó arákùnrin yẹn rí táwọn jọ ń ṣe wèlèwèlè kílẹ̀ ẹ̀sùn. ọmọ sọ pé ọjà ó ṣe wìnì ìyàwó àbí. wọ́n ní wọ́n ní. ẹ náà ló sọ ẹ ló sọ bẹ́ẹ̀ ẹ ló sọ. Mm. wọ́n ní wọ́n ní àbí wọ́n ní kéke. ẹgbẹ́ àwọn jọ ẹ̀fẹ́ ẹgbẹ́ àwọn jọ ń ṣàwàdà kẹ́kẹ́ kan stop ẹ̀ lórí àwọn olóòdà ọkùnrin bákan náà ọkùnrin mi wà tẹ́gbẹ́ tí n bá ń báyàwó ẹ̀ ṣàwàdà báyìí lójú ẹ̀ ní pé wọ́n ti wọ́n ti ṣe kankan ni. Mm. ibi tẹ́ ti ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ẹlòmíì kì í fẹ́ kàn fọwọ́ kan obìnrin rẹ̀ báyìí bẹ́ẹ̀ bá fọwọ́ kan lásán wàhálà. ẹ bá fẹ́ gbẹ gun gan lásán. ẹ kí obe rẹ lásán. bí bí pé ẹ ti mọ́kàn roko ni. ní kíkí lásán ní kíkí lásán. bó ṣe rí nìyẹn. Hmm. ẹ ra jà lọ́wọ́ obe rẹ lásán ọ̀rọ̀ mi. ẹ ṣeun dárí Àjàyí. wàhálà ni ẹ ra sàn. ẹ ṣe àdúpẹ́ sà. hello hello ẹ mà káàárọ̀. hello ẹ kú ojúmọ́. yèyé múlẹ́rọ. yèyé múlẹ́rọ. ẹ kú ètò. ètò ni o. ìmọ̀ràn tèmi ò bá ní pé tèmi gan obìnrin. Hmm, hmm. wípé ọkọ ti wálé hmm. ó ti sọ fọkàn wípé ẹnìkan wálé ọkọ bẹ̀rẹ̀ sí mẹni tó wálé hmm. ìgbésẹ̀ tó yẹ kó kọ́kọ́ gbé ni wípé kó wá ẹnìkan lára fámìlì ọkọ ó dẹ̀ tu ọkọ ẹ̀ kó jọ lọ sí ọ̀dọ̀ ẹni tí ọkọ mọ̀ wípé ó wálé yẹn. à ò léwu. yẹn ni fọ́ọ̀sẹ̀ orí sùúrù kó mẹ́sọ̀ pé wọ́n kọ́kọ́ rìpọ́ọ̀tù ẹ máa gbọ́ o hmm, ṣé ẹ rí pé kọ́lọ́ àtọ́lọ́wọ́n ọlọ́pàá iṣẹ́ wọn ò kì í yá ṣiṣẹ́ yẹn. ẹ ó láwọn ìlànà kan tí a máa tẹ̀lé wọn kọ́kọ́ ṣiṣẹ́ ìwádìí abẹ́nú. wọ́n má jẹ́ kí tó máa ṣe slow motion ṣàn lórí ọ̀rọ̀ yìí. Hmm. kó wọ́n èèyàn kan bí àgbàlagbà méjì mẹ́ta tí ó de ọkọ̀ ẹ̀kọ́ tu ọkọ̀ ẹ̀ sálọ mọ̀ sí ẹni tó mọ̀ yìí tó mọ̀ pé wálé yìí níbo ló ń gbé. àníyàwó ẹ̀ tí wọ́n mọ̀ bóyá ìyàwó náà kọ́kọ́ lọ rí ni o kí ló pàwọ́ àtọkọ mi pọ̀ kí ló ń ṣẹlẹ̀. Hmm. táwọn ọlọ́pàá náà wà òwú ẹ̀ torí ló bá sọ wípé wọ́n máa wọ̀rọ̀ yín lọ pé kó kú òǹdé kó kú òǹdé kọ́ ni pé solution o hmm. àbí pé kó ní sùúrù kọ́ ni solution o. bó bá tiẹ̀ fẹ́ kú òǹdé kọ́ yèyé múlẹ́rọ́ mo ní bóyá ọba kú òǹdé ajẹ́pọ̀ kú ò nàìjíríà ọwọ́ àjàmá nínú bóyá bí ah. tó jọ ẹni filẹ̀ mọ́tò. àjàmání ìbò ṣé jàmání gan dáyàn lóun báyìí kọ́ lọ́ọ́ ṣàánú wa hmm. kó bẹ́tà kó wá bó ṣe máa gbé gbèsè obìnrin yẹn ni kó tó kọ́kọ́ lọ rí bí ìmùmọ́ gbogbo tó kó bí ọkọ Hmm. èmi ìlà kó gbé gbà báyìí kó bí ọkọ hmm. kó ní pé kó sọ obìnrin yẹn fún òun ó jù lọ ọ̀dọ̀ obìnrin yẹn fún òun kó láì sí lọ ọdún láì ní. bóbìnrin ẹgbẹ́ ẹ̀ àbí. bóbìnrin lọ bóbìnrin ẹgbẹ́ hmm. yes bóbìnrin yẹn ló là á káyè kó lọ bóbìnrin ẹgbẹ́ kó lọ bá obìnrin yẹn kí ṣe pé kó lọ bá jà ó mọ́mí wa jáde ní wá sọ́dọ̀ wa ó sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kí ló ṣẹ̀yìn àti ẹ̀ láàrin àtọkọ mi kí ló ṣẹlẹ̀ sílẹ̀ kó má ṣe yín jà kọ́kọ́ gbọ́ ti ẹnu obìnrin yẹn ó gbọ́ síbù tó bá lọ bá obìnrin yẹn tó bá fọ obìnrin yẹn sọ̀rọ̀ obìnrin yẹn gan fún ara ẹ̀ lè wá solution sí i hmm. ní obìnrin tọkọ wá bá wọn fa wàhálà ó lè wá hmm. solution sí hmm. problem tó wà lẹ́ yìí ṣé mo rí pé ọ̀rọ̀ obìnrin sóbìnrin tí ìgbà tí ṣe rí pé ìyàwó ti lé ó mú jà lọ ó gbé jà lọ ṣé mo pé obìnrin yà bá sọ̀rọ̀ ní tùbí nù. tọ́lọ rè é ra wẹ́ẹ̀bẹ̀ pé ẹ dákun ẹgbàá wẹ́ẹ́ rà wá kalẹ̀ o. ẹ jẹ́ kí mo ṣẹlẹ̀ kó sídàdí yín sọ rèé wọ́n dẹ̀ ti di ọkọ mi hmm. ọkọ mi sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín ẹ jọ̀ọ́ mọ́mí kí la lè ṣe sí kí lẹ́ ń sìn gba lè ṣe sọ̀rọ̀ ẹ bá wa bá dáàdi yín sọ̀rọ̀ kókókó bẹ̀rẹ̀ láti bẹ̀ oní tó bá lọ mú lọ́wọ́ líle líle líle àbíkọ́ kúrò lé àbíkọ́ nìkan kò ṣẹlẹ̀ ká tó mọ̀ àwọn ẹ̀mí tó ń wèsì pọ̀ lójoojúmọ́ ní nàìjíríà o hmm. Hmm. ọlọ́run ni máa ṣàánú wa o. ibi tẹ́ ti ẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́. ẹni tó bá ti kú ni máa ń jẹ̀bi. Hmm. yèyé múlẹ́rọ́ ibi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́ bó wá lọ rèé fi tó àwọn ọlọ́pàá létí bí wọ́n bá jọ pé wọ́n papọ̀ tó pé òun ọ̀sọ́ bẹ́ẹ̀ o yẹn bá sì yọ̀ǹda rẹ̀ gbé kọ́ máa lélẹ̀ bàtí òsè rí mọ́ ẹjẹ́ mi sókè tó bá padà gbé gbèsè nǹkan. kò sí evidence nínú ohun wọn ní ta ló wà mẹ́ta tó ń sọ bẹ́ẹ̀ hmm. kò tó bá dẹ́rẹ́ lọ ṣé ní tùbí ìlòbí tó lọ báyàwó máa yẹn ọkọ hmm. júwe fún ọkọ ni kò tù báyìí kò bẹ́ẹ̀ ó yá júwe obìnrin yẹn fún mi jẹ́ ńlọ bá kí lọ bẹ̀ wọ́n kí lọ bá sọ̀rọ̀ kó bá wọn sọ̀rọ̀ ní tùbí ìlòbí ìyẹn ló máa mọ̀ ó ṣe máa bá pọ̀ sọ̀rọ̀ àbí ló máa mọ ìgbésẹ̀ tó kàn án. ó máa gbé kì í ṣe pé kó mu ní ńlá ńlá àbí kó mu ní kọ́mẹkọ́lẹ báyìí. ó dà tí kò lọ bọ́lọ́pàá tó tó bá lọ bọ́lọ́pàá tó bá tún wọ́n lọ escalate ó máa jù báyìí lọ. ó dà ṣeun ẹ ṣeun gan ni adúgbò máa yẹ yẹn mú lérò. ó ti lè gbàgbé ọ̀rọ̀ tó kó tó kí màá yẹn tó kú kó bá kó bẹ̀rẹ̀ jà padà ó ti lè gbàgbé tó bá lọ fi ṣe tọlọ́pàá hmm. kí yẹn tó bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ padà hmm. ìmọ̀ràn sì tèmi nìyẹn o. ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wa ní Germany ẹ bá wa kí moskedra ẹ bá wa kí balógun olúgbẹ̀ngà àti gbogbo àwọn èèyàn wa lápapọ̀ tè mọ́ bàbá àjẹ̀bù ẹ káàárọ̀ orí àtọrùn ẹ kú iṣẹ́ àtúnṣe ọlọ́run yóò tún ilé àti ọ̀nà tìyín náà ṣe wọ́n ní ẹ jọ̀wọ́ kí ó lọ rèé sọ lágọ̀ọ́ ọlọ́pàá ni o hmm. wọ́n ní kí wọ́n fi tó wọn létí Mrs Adégbènró Mòtúnráyọ̀ láti ṣáṣá nílẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ ẹ̀ sọ̀rọ̀. ẹ káàárọ̀ olóòtú èmi ni Adédigba láti Ìjẹ̀bú Gbó. ìwọ kọ ẹni tó fi mẹ́sẹ̀gì sọ wa. ti ẹ winu ọ̀dọ̀ àwọn pé kí arákùnrin arábìnrin yẹn tó mú ẹjọ́ wá pé kó tu ọkọ rẹ̀ nínú dáadáa wípé ọwọ́ ọkọ rẹ̀ ò mọ́ wọn làwọn náà. Hmm. kí n má ṣe mọ sàárè ọmọ bàbá bá mi ṣe ẹ̀mí mímọ́ ọmọlérí rẹ̀ ṣẹ lórí ọ̀rọ̀ mi. hello. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ bàbá péré àparò àjàpọ̀ ẹ wà nírèlúwé. balógun olúgbèǹga a ti mọ̀ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ ààrẹ amúlòdó ká fàtà. ẹ pé tó. ẹ ṣeun ọlọ́run ní bá wa tó ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ rí ọ̀rọ̀ tẹ mú wáyé. Hmm. èmi ò ní gbàgbọ́ pé ọkùnrin yẹn ò mọ̀ nípa ẹ̀. pẹ̀lú gbogbo òbúra ẹ jọ àwọn gómìnà wa àwọn aláṣẹ wa gbogbo kí ni wọ́n fi ń búra. àyè wọ́n fi wéra àwọn ìbúra yàtọ̀ sí búra ó da no ẹ jẹ́ ká mú yẹn ká mú lọ́wọ́. ká mú lọ́wọ́ pé ẹ̀yin ti yín o ẹ̀yin ò ní gbàgbọ́ pé ọkọ rẹ̀ ò mọ nǹkan kan pa ẹ̀. ẹ jọ tí màá yẹn bá ń lọ lójú ọ̀nà tó bá fẹ́ pé kò mọ̀ nípa ẹ̀ sálẹ̀ ní kejì ẹ̀ tó yẹ kó kọ́kọ́ délé kó sọ fún. Ah, ìyàwó rẹ̀ ni ó kọ́kọ́ délé sọ fún pé kó tó di pọ́kùnrin yà wá dúnkù kò lé ogó ti wé àgẹ̀hà bọ́ wà gbà àbọ̀ wà rí ọ̀run ọ̀wá rí ni. àbórí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ta hmm. èèyàn kan tírẹ́tì mi o hmm. kí ló dé ò sọ fúnyàwó ẹ̀. Hmm, so tí ó bá fẹ́ pé ó fẹ́ búra ẹni kó lọ kó lọ fi oògùn oògùn ah. ah. ó fi búra fúnyàwó ẹ̀. oògùn ìtẹ́kì nǹkan yìí sí o oògùn lákà yóò sì máa yẹ pẹ̀lú bílẹ̀ ìtajà ọlọ́run ní kò yí lọ oògùn òyìn sì tó yẹ. Eh, eh, oògùn alábẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ kò ní fa bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ náà wà lójú. ìgbówá ṣe kókó jù mẹ́ ni pé ẹni tí obìnrin yẹn àtọkọ ẹ̀ kán lọ sọ́dọ̀ ọlọ́pàá kán lọ hmm. report kán bá report wọ́n á mọ bí wọ́n ti máa wá ọkùnrin á dẹ̀ kọ statement sílẹ̀ tó pé bóyá bóyá ó lè ṣe àbí kò lè ṣe yẹn hmm. ẹ wò ọkùnrin yẹn lè ṣe o hmm. ah. jẹ́ kí ẹni ẹ mọ̀ pé bàbá òbí ti kọrin ṣé ìwọ lè gbà rárá o èmi ò ní lè gbà rárá o lẹ́nìkẹ́ni gbéyàwó mi lẹ́sẹ̀ so ẹ ẹ pa ọkùnrin ẹni fún mi dáadáa ẹ fà létí ẹ fà létí tó kú kó tún sẹ́yìn lọ́dọ̀ ìyàwó ìyàwó lórí àti sọ pé irọ́ ni kójú òótọ́ ni o. ìyàwó tí ẹ̀ mọ́rọ̀ wa ọkọ tẹ̀lé wa bóyá kórí ọ̀rọ̀ ti ṣẹ́ pé ọkọ àbí bò ni. àwọn pẹ́yàwó lọ́mọ́rọ̀ wá fún wa bóyá ránṣẹ́ pé ọkọ ní eh, ọfà létí bọ́ọ̀rẹ̀ rẹ ní fún ẹ̀wọ̀n eh, gbàgbà tọ́ ya ẹ̀ ẹ̀ rí ọwọ́ àgbẹ̀gbà ojú òpó yẹn ò dá mọ́ ojú òpó yẹn ò dá mọ́ ìyàwó lọ́mọ́rọ̀ wá ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ iye rẹ kàtàkàtà ó ní kọ́ fa. ẹ ṣe ń jàre balógun olúgbẹ̀ngà àwọn ẹni ẹlẹ́ni tó wà nù rẹ̀lúwé sọ tí wọ́n sọ dáadáa. nígbà wà nù rẹ̀lúwé ńkọ bínú rẹ̀lúwé ti fún ọ mọ̀ràn. Hmm? ó ní kọ́ ó ní ká tó pe arábìnrin yẹn tó mọ́rọ̀ wá hmm. kápẹ́ tí bá ti ń bọ̀ kọ́ mọ́kọ rẹ̀ lọ́wọ́ onítọ́kọ rẹ̀ bá ti wá dé kọ́ wá fa ọkọ rẹ̀ ní etí báyìí níwọ̀ ìwọ ló sì lè fa etí ọkọ ọlọ́kọ èmi ò lè fetí ọkọ ọlọ́kọ etí fífa yín rọrùn. bàbá sí lọ́rẹ̀ rẹ̀ gbẹ̀ngàn kẹjọ fa etí kó wọn fetí kan kí wọn náà fà kan. kò sí wàhálà lágbọ́n ọ̀rọ̀ mi àníyànjú ṣé bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ẹ̀ kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì bí ìlú gangan bó tiẹ̀ jẹ́ pé ẹni ọ̀rọ̀ kan àwọn náà ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì dá wa lójú pé wọn ó ti mọ eléyìí tí wọn bá gbé gan gẹ́gẹ́ bí ìgbésẹ̀ nínú gbogbo bí à ń sọ̀rọ̀ sí i torí àwọn ni wọ́n mọ bàtà tí wọ́n wọ̀ sẹ́sẹ̀ ah, oh. ni wọ́n wà á mọ ọ̀nà tí wọ́n lè gbà bọ́. ọ̀nà wa kànlẹ̀kùn lé wọn láago mẹ́fà ìrọ̀lẹ́. ọ̀nà wọn wàá mọ ọ̀nà tí wọ́n lè gbà bọ́ pẹ̀lú gbogbo ìmọ̀ràn tí ń sọlẹ̀ sórí afẹ́fẹ́ yìí. orí kò ṣeé máa wọ̀ lọ láéláé. sórí Emmanuel Fọlárin mm. ọ̀rọ̀ wọn àti ọ̀rọ̀ Gbẹ̀ngà Balógun ó fẹ́ papọ̀ mọ́ra wọn. It's okay. wọ́n ní ọkùnrin wọn ló lè mọ̀ parọ́ wọ́n ní torí tó bá jó òótọ́ wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ yóò ti délé yóò ròyìn fún ìyàwó rẹ̀ pé àbọ̀ ah, dẹ́rẹ́dẹ́rẹ́ rẹ̀ tí ah. fẹ́ mọ̀ fi rẹ̀ ńlá ni mm. wọ́n ní eh, ìyàwó rẹ̀ ó sì ti ṣe ìwádìí mm. lórí tó ṣẹlẹ̀ yìí wọ́n ní tí àwọn mọ̀ lámọ̀dájú ń tà wọ́n nù ẹnìkan wá kọ àtẹ̀jíṣẹ́ kan tí ọwọ́ agbábọ̀ mi lọ ní tí mo fi ní tọ́ba kọjú sẹ́nìkan yìí ló máa kọ sẹ́lòmíì bí ìlú gangan nìyẹn mm. Adégbènró Isaac Túndé wọ́n ní láyé tá a wà tó yẹ pé gbogbo ẹ̀ ti di bọ́ọ̀kọ̀ bọ́ọ̀kọ̀ àlùbọ́ọ̀kọ̀ eh. wọ́n ní tó yẹ pé ayé ti da ayé four one nine wọ́n ní lọ́dọ̀ tàwọn o àwọn fẹ́ máa rò pé bóyá ọkùnrin tó wá dúnkokò mm. wọ́n ní dúnkokò láti fi lábẹ́ ni bẹ́ẹ̀ láti fi gba owó wọ́n ní ó ṣeé ṣe wọ́n ni tí ọkọ tó bá fi lè kọ̀ pé òun ò ní mú ọ̀rọ̀ ìtọ́ àwọn ọlọ́pàá lọ ni o ìbá ṣe ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni o àbáwọn ọlọ́pàá wa gangan wọ́n ní àjẹ́ pé ká gbà wípé ọkọ àti arákùnrin tí wọ́n wá hmm. dúnkòkò lé pé àwọn méjèèjì wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ ni pé kí wọ́n fi gba owó jáde wọ́n láwọn ọkọ ẹ̀mí wọ́n mọ̀ burú kọjá bá ń bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó wọ́n ní pàpà tó bá jẹ́ pé ìyàwó tó bá kárí dáadáa ni tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè dásà mo kí ọ kí ọ na god <laughs> ìpolówó ọjà rèé ẹja sàsọ pé na god wọ́n ní kó gbé ìgbésẹ̀ òfin ni Abíọ́dún Ọlálékan lórí Facebook àwọn náà ní àwọn wò wá o láti ilé olómìnira Benin Republic mm. àbíkọ́ ọmọ ọ̀bọ̀kọ̀ wá káwókè lọ́dọ̀ yín kọ́ wá sàtìpó wọ́n ní ká sọ fún obìnrin o <laughs> torí mo gbọ́rọ̀ tọjọ́ mọ́rọ̀ ọ̀dọ̀ yín náà ń bẹ́ẹ̀ wọ́n ní ká sọ fún obìnrin yẹn pé kó sọ fún àwọn mọ̀lẹ́bí kó sì gbé ìgbésẹ̀ láti lọ rèé fi tó àwọn ọlọ́pàá létí nílànà òfin ẹjá padà sójú òpó èèyàn káàbí méjì òun náà lálórí ọ̀fẹ́ láti fún láǹfààní sí torí pé ọjọ́ ti ń lọ a sì rọ́jọ́ musolókùn mọ́lẹ̀ àsìkò tí ń kó wọn papá mìíràn ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lọ́. ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ ma. ẹ̀ káàárọ̀. yẹ̀sùn orúkọ mi ni máa lámùrò fààyè láti ìlú ìrókò. yẹ́sà. tẹ́rí orí rẹ̀ máa pọ̀nù ọ̀nà lọ́mọ àpórí bàbá mm. ní ọ̀nà lọ́mọ gbó mm. ẹ kú ètò kò ní bàjẹ́. bẹ́ẹ̀ni àmàmà tí màmá tó mú wa láti Chicago yẹn mo lérò yìí tó mú wa yìí mo lérò yìí. Germany ni yèyé mo lérò wa o. Germany wa Chicago. sẹ́rí kí ìyàwó ìyàwó ọkùnrin yẹn kọ́ lọ bá ìyàwó obìnrin tó wá fún wọn ní fọ́tàtàkì nínú ilé káwọn náà lọ fún wọn ní second attack nínú ilé yẹn tó bá ti lè. first attack níta àkọ́kọ́ kan náà mo second attack lọ ká wọn lé. second attack ni wọ́n lọ fún wọn tó bá lọ rí ìyàwó arákùnrin yẹn tó bá a sọ̀rọ̀ hmm. tí arákùnrin yẹn bá gbọ́ tọkọ rẹ̀ bá dé tó bá gbé sí létí apá ọkùnrin yẹn ọjà bọ́ gbogbo tó tẹ̀ wá fẹ́ di gan-an kọ́dà kò ní lè ṣe nǹkan kan mọ́ nítorí pé kí ni gbogbo nǹkan tí wọ́n lọ halẹ̀ nínú ilé wọn ti wá sọ fáwọn náà tó nǹkan tí nǹkan mi bá ti lè kẹyìn rẹ jáde wọ́n ti mọ̀ pé àwọn ni wọ́n ń yan ọ̀ràn yẹn hmm. àwọn ni wọ́n wà bá nítorí ìdí èyí nǹkan kí obìnrin yẹn kó gbéra kó lọ báyàwó obìnrin gẹ́gẹ́ bí ẹni tó ní tòbí nù bí kọ́mọ kìí ṣe ti já o hmm. nǹkan báyìí báyìí báyìí ni mò ń tẹ́lẹ̀ hmm. láàrin ọkọ mi àti ẹgbẹ́ kí ṣẹlẹ̀ gangan ṣé nǹkan bẹ láàrin yìí ni ẹ dákun torí ọlọ́run wo tó ọ̀rọ̀ yìí tó bá lè jù báyìí á lójú o mm. torí ọkọ mi ti di ọkọ mi léèrè ó lọ́wọ́ mọ nǹkan kan pa nǹkan tí ń ṣẹlẹ̀ yìí mm. so àwọn náà ti mọ̀ pé yẹ láàrin àtàrà wọn ọ̀rẹ́ ti wà ń bẹ tọ́wọ́ táwọn àgbàgbọ́ bá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn àgbàgbọ́ náà bá wọn dá sí i kó tó di bó di ti ọlọ́pàá torí pé kí ni ẹnu láti sọ ìlú láti jókòó bọ́dé tí ọlọ́pàá náà ẹni náà wọ́n fi sọ wọ́n kọ́ yanjú ẹ̀yàn nítorí ń lòbí láàrin ara wọn bẹ̀ yẹn mm. tó bá wa wà dá sí i. ọ̀dà ẹ ṣeun malam ẹ ṣeun adúpẹ́ sáà àtẹ̀jíṣẹ́ kan rèé olúfẹ́mi abíọ́lá adébíyìnpé wọ́n nírò ẹ̀sẹ̀lẹ̀ sáwọn náà rí ọrùn. èlèmi náà ń kà yìí ẹ̀ ń bọ̀ ká wọ́n ní irú nǹkan yìí ṣe èmi náà nígbà tí mo gbọ́ information jẹ́ ń bọ̀ ká ti bí. wọ́n ní irú nǹkan yìí ṣe mí rí nígbà tí mo gbọ́ information ọkọ mi pé yan àlè pẹ̀lú ẹ̀rí láti ọ̀dọ̀ èèyàn bíi márùn-ún ah. wọ́n ní àwọn béèrè lọ́wọ́ ọkọ àwọn ṣùgbọ́n kò jẹ́wọ́ fún àwọn ṣùgbọ́n nǹkan tó dùn àwọn jù ni wípé alárinà alárinà àríkà dáadáa o. ẹ àwọn tó bá wà lórí Facebook wọn lórí ọ̀fẹ́ láti kà. kàkà kó sọ òdodo wọn ni a máa bú àwọn ni. ọjọ́ tiẹ̀ ti lọ ọjọ́ tiẹ̀ ti lọ débi wípé wọ́n ń tẹ́tí àwọn ọmọ àwọn nígbà tí ó sú àwọn àwọn gbìyànjú eh, láti gbé ìgbésẹ̀ àárí kíní ìka dáadáa àríkà dáadáa àǹtí tó fi kíní ṣọwọ́ hmm. Hmm. ṣùgbọ́n àwọn tó wà ní Facebook á tún farabalẹ̀ ká torí ọjọ́ ti lọ lápá. ògùn níyì Samuel wọ́n ní ẹ káàárọ̀ wọ́n ní ní tàwọn ọkùnrin yẹn wọ́n ní kò ní ohun tí wọ́n pè ní maturity wọ́n ní ló ṣe ń pariwo pé wọ́n fẹ́ ìyàwó òun. tó bá ní maturity sọ ṣe é wò sẹ́yìn lè dá a lérú ẹ̀ ni. ah èèyàn bá ní majority ló burú ń bẹ kódà kó ṣẹlẹ̀ gan. ìwọ nìkan bẹ́ẹ̀ bí àbí àtọ̀jọ́rẹ́ rẹ tímọ́tímọ́. wọ́n fi tí ọ̀dà dẹ́mi wọ́n lọ́rùn jọ ṣẹlẹ̀ sọ́dọ̀ tèmi sọgbọ́rọ̀ kò lè mú mọ́ra kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa agbára ọlọ́run. ọ̀rọ̀ mi dán wọ́n. ọjọ́ ti lọ àsìkò tí kò wá ń papá mọ́ra ìpè ń dún lọ́tún lọ́sì bó wà níbà ẹja fèèyàn kan péré ní àǹfààní sí kó tó di pípa àmọ̀kọrin àkọ́jáde láàárọ̀ yìí ah, ẹja gbélé. hello. ẹ káàárọ̀ sà. ẹ mà káàárọ̀. ẹ wò mí ní sọ́bi tí mo wà. ẹ mọ̀ sọ. torí irú ẹ̀ ń sọ̀rọ̀ láyìíká wa ti ń sìn. lọ́dọ̀ yìí. bẹ́ẹ̀ ṣe wí gẹ́gbẹ́ o a pè wọ́n ìyàwó búra ọkùnrin náà sì gbà pé wọn ò fẹ́ra wọn kí n má mm. fẹ́ yín jẹ wọ́n ti kó sọ́dọ̀ ara wọn sí. Ah. kò yé mi dáadáa sá ẹ tún sọ sá. já fọ ìṣẹ́jú kan sí ọ̀ya. bẹ́ẹ̀ ti sọ yẹn sẹ́ẹ̀ mm. ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tí n bá dárúkọ bí wọ́n á ṣe àwọn yẹn lè. ẹ má dàkọ ẹ má dàkọ ẹ má dàkọ ara yín gan. a ti pe ìyàwó a ti pe ọmọ. ìyàwó ègbó lẹ pé. ọkọ kan wá halẹ̀ mọ́ ìyàwó ẹnìkan pọkọ pé ọkọ rẹ̀ ń fẹ́ ìyàwó òun. bẹ́ẹ̀ni ó wá lọ báyàwó ènìyàn ìyàwó ènìyàn dẹ̀ bá wa tá a mọ̀ kọ́ ok. a ti pa àwọn méjèèjì. Hmm. tá a bá wọn sọ̀rọ̀ àwọn méjèèjì sì gbà pé kò rí bẹ́ẹ̀ kí má tàn yín sí ìyàwó ti kókò lọ́dọ̀ ọkọ ọkọ náà ti kó lọ́dọ̀ ìyàwó ẹ̀ wọ́n ti kó wọ́n ti lọ fẹ́ra wọ́n ti lọ́dọ̀ ọkọ. wẹ́ẹ́dọ̀ọ́. ok ẹ ẹ sà àwọn tí wọ́n búra pa ọmọ nǹkan kan pa rẹ̀. kápẹ́ wọ́n búra fẹ́mi nù lé ẹ sà ẹ jẹ́ sọ́kọ́ yé kápẹ́ wọ́n búra fẹ́mi nù lé pé òun fẹ́ ìyàwó àpíà ó búra ó gbé bíbélì ó gbé Kùránì ó fi gbogbo kan búra ọlọ́run sáfẹ́yàwó àbí àtọ̀wá dúnkokò mọ́ mi níṣẹ́ wọ́n wá ní èmi wá lọ rojọ́ fáwọn ará àdúgbò pé ẹ̀dàkùn ẹ̀ mọ́ wọ̀kọ̀ mìíràn ẹnìkan dúnkokò àwọn ará àdúgbò wa gbégbèsè wọ́n sì pe ìdílé kìíní wọ́n pè ìdílé kejì ọ̀wọ́ tó wá sẹ́kànlẹ̀ ní sẹ́pẹ́ àní mi ò fẹ́ yàwó àbíà ìyàwó yẹn náà sẹ́ ìyàwó àbíà náà sọ pé láyé sẹ́ ìlú mọ̀ká ò fẹ́ mi bàbá yìí nígbẹ̀yìn gbẹ̀yìn. àwọn méjèèjì wa ẹ sà ó àríyànjú bíi sìn ó wà bẹ́ẹ̀ dì sìn. ṣéyìn ò múdùn kòkó kú dání. ọkọ tí ń lé ọkọ tí ń lé kí pé òun ó pa ọkùnrin tá a bàbá ń gbàyàwó. ṣé tí wọ́n bá gbà fún wọn wọ́n gbà nǹkan wọn padà. ó lọ wọ́n gbàyàwó òun padà ó tún bá fìyàwó lẹ̀ wọ́n gbà padà. àbẹ́kí sọ pé àwọn òní wọ́n sì sọ pé àwọn òní fi àwọn lẹ̀ ó ní tẹ́lẹ̀ ẹkùn ó tẹ́lẹ̀ ẹkùn ó tẹ́lẹ̀ ẹkùn. Eh. kíyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀ tọkọ ẹ̀ bá ń ṣe sátẹ̀tẹ̀ bàbí wọ́n ṣe yẹjú ẹ̀. Mm-hmm. àpíà. tó ẹ má sọ pé bóyá ó búra kò búra ìbúra ò jẹ́ kankan báwọn èèyàn máa ń sìn. ẹ ṣeun ẹ tó ní wo lo oògùn ọ̀parọ́. ẹ dákun ọrùn wà á mọ̀mọ́ fi rú rẹ̀ wọ̀n wá wọ́n mọ̀ ni káníyàwó àpíà káníyàwó. kò lè yí ọ ní sọmọ pé tí ìbá sọkùnrin ẹgbẹ́ rẹ àgbàlagbà tó lẹni tó sọ̀rọ̀ yìí gan tí ìbá yẹ pé lọ sọ pé ládùúgbò àwọn báyìí sẹ́. káfíńyàn kan láǹfààní sí àpíà yà wá ń sẹ̀ ju yà wá ń sẹ̀ ju èmi sọ fún ọ wípé ọwọ́ ọkùnrin yẹn ò mọ́ ọlọ́mọ ọlọ́sàmọ́ ni ó yàwó ló fi sàkàsàkà àti ọsọ sọdà fún. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. àbúrò ọlọ́wọ́rí láti gbóríwájú. láti gbóríwájú. a ní gbà yín láàyè torí bí wọ́n kẹ́ ẹ̀ gbà kọ́lẹ̀ gbà wọlé. ẹ ah. ló ẹ káàárọ̀. Ah. ẹ káàárọ̀. irú ẹsẹ̀ lẹ̀sìn mi rí. ẹ̀yin eh? gangan bẹ́ẹ̀ni torí gbégbà tí mò ń ta tí mò kan ìyàwó ẹnìkan máa wà tó máa wà ra ọjà àwìn. mo wá rọjà àwìn lọkọ rẹ̀ wá bá mi wípé kí ló dé ti fi rajà rìn mo wá sọ fún un wípé ẹ kọkọ rẹ fún lówó. mo ní mo wá sọ fọkọ rẹ̀ wípé kó léyàwó rẹ̀ mọgàn káwé tí yóò lù mo wá sọ fún un báwọn lọ́wọ́ ajáwọ́ ló ṣe rí nìyẹn. èyí ah, tó nígboyà débi pé lọ́ọ̀rẹ́ nà kán lẹ̀ fún ìyàwó ẹ̀ bọ́ bá ṣe pé ọwọ́ mi lọ́ba wà. bóyá bọ́kùnrin náà eh, tó bá rọrùn bẹ́ẹ̀ báwo ni wọ́n bá lè sọ tó bá jẹ́ ní tí ọjọ́ kan ẹni ẹlẹ́ni ó balẹ̀ nu pé. Eh. àyìnlá kọ́ ewé mi ọ̀pọ̀ wọ́n lọ́wọ́ ọkùnrin ọmọ onírọ́ ọmọ ọmọ ọmọ onírọ́ ọmọ sakayin kínní ni iron sponge iron sponge ló fi bá a fọ. ó lo sanitizer rẹ ẹkọ ọwọ́ rẹ̀ mọ́ ọwọ́ rẹ̀ mọ́. ní ti ìjẹ́bẹ́ gbẹ̀ngà balógun kọ́ ló sọ̀rọ̀ tó ní ìbáṣepọ̀ wọ̀ ẹ̀ mọ́ ni ogun ó ti kọ́kọ́ délé mọ́ sọ fún ìyàwó ẹ̀ pé abọ́ òde rí ni. ní ti bàbá tí wọ́n sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan tí wọ́n lọ ṣẹlẹ̀ ládùúgbò àwọn sọ̀hún pé ó tún ṣeé ṣe kó jẹ́ pé àwọn méjèèjì gbogbogbò àwọn ń búra àwọn ò tí ì fẹ́ra wọn látòrí pé ń wá pè wọ́n pọ̀ nítorí wọ́n kan nínú pé àwa eh, ìtẹ̀ wá ń parọ́ rẹ̀ mọ́ àwa padà sí. bẹ́ẹ̀ni tí ó torí ẹ̀nà mi ni wọ́n padà fẹ́ ìyàlọ́ bá bẹ́ẹ̀ o. ó jọ bí eré ni kì í ṣeré ó jọ bí àwàdà kì í ṣàwàdà ẹni ọ̀rọ̀ kan olómọ òkọ́ba òkè kó ṣàánú wa. ọ̀run bàbá ayé èmi dánwọ́ rẹ̀ olùgbèjà ọmọ mi rí òkun ayé ìjà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún. ṣé o ti rí i pé wọ́n lọ́ọ́ pè máa yẹn ní ìsìn tó fà létí bí ẹ ti hmm? lè fà létí tó o bá rí confirmation lẹ́nu ẹni tí irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lá ibi ọ̀rọ̀ tiẹ̀ ọ̀hún mẹ̀tì kan làbí àwọn ọmọ ọmú kan ebi kásá ti fa ẹtì ni. ẹ àbíà àsìkò tí kò wá ń papá mọ́ra a ti fẹ́ máa lọ mọ̀ bọ̀ wá tẹ́wọ́ gba àkóso. ọkùnrin tí bá rìn ní irú bèbè bẹ́ẹ̀ ẹ jẹ́ jáwọ́ Eh? Hmm. Eh, ẹ mọ sọ obìnrin olóbìnrin kẹ ẹ mọ sọ sọlọ òkòlóbó hmm. hmm. ẹ mọ sọ àwọn ọmọ sí ọgọọdù o tọrọ mọ sọ o. ìmọ̀ràn ni ọ̀run ti fún yín ah. olóko èmi àti ẹ̀ ló fi fún yín mọ̀ràn èmi ò ní ti. wo ni fọkùn ẹgbẹ́ ah. mọ̀ràn ìwé ní tẹ́mi lè fún wọn mọ̀ràn ni pé kó ń kálukú ẹ mọ̀ forí ọ̀ka ọ̀mú. ibi ìnàmọ̀nà náà ló fún wọn yẹn. ẹ o náà ni ní ìnẹ́jú bá ń lọ. o níjú bá ń lọ. kó ń kálukú kó fara rẹ̀ létí láti. kájá bútà ẹ pẹ́ ń wá káàkiri ẹ padà tẹ̀ sí ni. ẹjẹ bú ni ọba wá o. gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹjẹ bú ni ọba wá. Eh. ọlọ́mọ méjì yóò lọ́mọ mẹ́ta. ẹ ti sì wá kẹjẹbu ó ti mọ̀ pé. ẹ̀kọ́ àwọn ọ̀tọ́jú. ó ti mọ̀ pé kẹjẹbu ni. ẹjẹbu ni ẹ bá ń wá. sọ̀rọ̀ pé tó sọ̀rọ̀ kẹjẹbu. yóò lọ́mọ méjì. ó ti ní ní ọ̀pá. <laughs> ó náà ti mọ̀. ẹ má wà kẹjẹbu. ẹ má wà kẹjẹbu kí bẹ́ẹ̀ bá mọ̀ pé fẹ́ fẹ́ yàwó kejì. ẹ wá ọ̀rọ̀ òlú ẹlẹ́jẹ̀ tútù tó jẹ́ díá ẹ wá lọ ẹ lọ rèé ṣègbọn tó bá yẹ kẹ́ ẹ̀ ṣẹ́jẹ́ yàwó yín ọmọ wípé agbára yín ló gbé ńgbà tẹ́yìn òkùnkùn ní bá kẹ́rú dégbó ẹnìkan ní bá kẹrù rẹ gbọ́n tó kálukú bá wọlé ẹni ọgbẹ́ lórí gẹ́gẹ́ bí ẹrù tí ọba wọ̀ lọ́rùn ọwọ̀ lọ́rùn. ẹ wo ló kọ gbogbo àwọn tá a jọ da sẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fótó ni àti mọ̀mọ́ eh, kẹjẹbu láti eh, ní abẹ́lẹ́ tani akẹjẹbu sẹmi ni akẹjẹbu <laughs> mọtòfó kọkọ kọ mi o ti ń lọ bí mọ́kànlá kí ló dé. <laughs> mú ìwà akínsọjí àbí àlàmójú ẹ̀rọ ah. tónú àti jíde ń bẹ lẹ́nu lóró adékọ̀ǹgà òun ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà níyà àti gbogbo yín pátápátá ńlá kí láì dẹ́nìkan sí lẹ́yìn ètò yìí ẹ lórí ọ̀fẹ́ láti bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìdílé yín nìkan ọ̀rọ̀ ìdílé nìkan ni o mo sá sọ wọ́n ká sọ mi lọ. wọ́n gbàgbé ẹ̀rù <laughs> sínú mikra mo ṣáàjì fóònù mi ní charging center wọ́n bá yọ lọ. èyí ọkàn wa o ọ̀rá káàdì kan wọlé. àbí wọn èyí ọkàn wa ọ̀rá káàdì pè lọ́dọ̀ ọ̀rọ̀ ìdílé nìkan ọ̀rọ̀ ìdílé nìkan ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkọ àbíyàwó ọ̀rọ̀ tẹ́ẹ̀fẹ́ bá ẹbí sọ tẹ́ẹ̀fẹ́ bá ọ̀rẹ́ sọ tẹ́ẹ̀fẹ́ bá ojúlùmọ̀ sọ kán má bàa fi ṣe yẹ̀yẹ́ káyé kí wọ́n má bàa máa fi yín ṣe lẹ́yà káàkiri ẹ bá ètò múlẹ́rọ̀ sọ ẹ bá ọmọ nàìjíríà sọ kọ́lọ́hún ó yọ ẹ̀yin náà kúrò nínú ọ̀fìn orí ntẹ̀rọ kọ́lọ́ yìí nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ káàkiri ẹ tarábìnrin tó rẹ̀ wá ẹ bàbá tó tún ṣẹ̀ wípé irú ẹ̀ náà ṣẹlẹ̀ ládùúgbò àwọn ó ń ṣẹlẹ̀ káàkiri àsopọ̀ tó yẹ aṣọ la fi bò ó ló ń kálukú ń bá kiri káyìn náà mọ̀bà tọwọ́ tí ń dùn yín bọ abí aṣọ lórí fi san tó. zero zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ojú òpó tó lu já sọ́dọ̀ mi nù bẹ́ẹ̀ bá tẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ whatsapp yóò jà bẹ́ẹ̀. ọ̀dà tẹ bá fẹ́ kojú òpó ti ọrùn zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five lẹ́ẹ̀ fi pe ọrùn dáṣètò òmúlérò. aládùúgbò yìí dọ́là bàbá ti dìde láàárọ̀ ọrùn ń padà bọ̀ ṣùgbọ́n ní ti ètò òmúlérò ṣùgbọ́n ní ti ètò òmúlérò ìyókù dọjọ́ mẹ́jọ ẹ mo fọlọ́run sẹ́yìn àjọ pàdé tó bá di lọ́la ẹ lẹ́ńbẹ̀ wọn ó di lábọ̀. dókítà olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ó di lórí àjà àbálẹ̀ ká tó tó ń pàdé ara wa. àìmọye ogun tó Fresh FM nìbàdàn la Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. gbogbo òbí àtàlágbàtọ́ tó ń pòǹgbà ẹ̀kọ́ tó yè kooro àtọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ wọn ẹ kú oríire o. bẹ́ẹ̀ni iléèwé kan tó ní àfaramọ́ pẹ̀lú iléèwé mìíràn lókè òkun ti kalẹ̀ bàgẹ́ sí ọ̀lẹ́yọ̀ agbègbè omíkúnlé nílùú ìbàdàn tí a pè ní shiny glory model school. iléèwé yìí ni àwọn ọmọ yín yóò ti ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ tó bá torílẹ̀-èdè yìí àti ti gbogbo àgbáyé mu nítorí wọ́n máa kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ torílẹ̀-èdè yìí àti ti bìrìtìkó wọn ò ní àǹfààní sí kíkọ́ oríṣiríṣi èdè òkè òkun pẹ̀lú àgbékalẹ̀ ètò tí yóò múra wọn sílẹ̀ fún ipò adarí àwọn olùkọ́ wọn dáńtọ́ pẹ̀lú àyíká tó wuyì kò wọ́n láǹfààní láti darapọ̀ mọ́ fún ìpàgọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè England wọ́n tún láǹfààní láti ṣe ìdánwò Cambridge àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí a ò lè kà tán ó yá ẹ tètè kọ́ àwọn ọmọ yín lọ sí ilé Shiny Glory Model School tó wà lágbègbè Omíkúnlé Ọ̀lẹ́yọ̀ nílùú Ìbàdàn ètò ìgbaniwọlé lọ lọ́wọ́ o tẹ́ bá fẹ́ gba fọ́ọ̀mù ẹ lọ sí èyíkéyìí ilé ìfowópamọ́ eco nílùú Ìbàdàn ẹ pè oh nine one two three three two seven four oh six tàbí oh nine oh zero nine zero nine two five one seven zero one seven tàbí kẹ́ kàn sí Shiny Glory Model School at gmail dot com Shiny Glory Model School fífi ọlọ́run gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé. When you come into the Glow Cafe, you're in for a world of treats. Not only can you monitor all your voice and data usage with ease, buy, share, borrow, and gift data and airtime in the smoothest ways Pay for any services of your choice using your airtime or your bank card and manage or change your tariff plan to any plan you prefer seamlessly. You can also add friends, get sweet rewards, and so much more. Oh, and don't forget, if you ever need to recharge outside the Glow Cafe app, just dial star 805 hash to purchase airtime or data through your bike. So, step into your Glow Cafe today. Or download the Glow Cafe app today. Glow Cafe, when it all goes down. OneXBet makes betting easier with their app for both Android and iPhone users. From, from, from finding games easily, playing virtuals, and betting with ease and speed has made it more fun to play on the OneXBet app. Download the One app on our website, oneexpert.ng, and use the promo code NG21 if you're creating your account for the first time. One bets for everything. everything. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. gbogbo àgbáyé ìnáwó ní ìlú báwo ni ìfẹ́ ṣòro tó. akọrin ayọ̀ máa ń bàbá máa jó máa yọ̀ ọ́lọ́ máa yí kárọ̀tì yí kárọ̀tì torí akọrin ayọ̀ máa ń bàbá máa jó máa yọ̀ ọ́lọ́ máa yí kárọ̀tì yí kárọ̀tì torí kárí ayé lẹ́lẹ́rù nìyí kábíyèsí elédùnmáà akọrin ayọ̀ maraba bàbá jóná yọ sọlọ́run àyíká ọ̀tún yíká òsì forí balẹ̀. ẹ jẹ́ wọ́n gbọ́ akọrin ayọ̀ maraba bàbá jóná yọ sọlọ́run àyíká ọ̀tún yíká òsì forí balẹ̀ fún. àjẹrẹ rẹ kárí ayé lálárùn mi o kábíyèsí elédùmarè ọba ọlọ́run. má pariwo. gbàlà mo rí gbàlà Jésù Kristi ni màá sí o. láyé o mi ò tún sí ọlọ́run ọ̀gbọ̀gbà. ẹ̀yin ń kọ́. iye mo rí ìlú ìgbàlà mo rí gbàlà Jésù Kristi ni màá sí o. mi ò tún sí ọlọ́run ọ̀gbọ̀gbà. ìgbẹ́bí wo tí ń bá yìí Jésù. àwọn ìtàn láàrin kọrinkọrin tí ń bá yìí Jésù àwọn rí ni. ani tí ń bá kí Jésù àwọn rí ni. ẹni mímọ́ tó ń ṣe omi mọ́. Jesus Christ. ẹni mímọ́ tó ń jẹ mímọ́ ẹni mímọ́ tó ń gbé bí mímọ́. tí ayé jésù yìí bàbá o àwọn ìlú yé heaven came down and glory filled my soul. heaven came down and glory filled my soul. thy glory fills my soul. Jẹ́ gbárí jìnnà, jẹ́ gbájí táyì. lọ́la tó kí n sọ bó ti jẹ́ bó ti lẹ́wà tó kí n kò lè hàn fún gbogbo ayé méjì méjì ló ń wá sínú ilé mi méjì méjì ló ń dé sínú ayé mi méjì méjì ló ń wá sọnù àtúnbí ire owó ọmọ ayọ̀ àlàáfíà. Heaven come down and glory glory with my heart. Heaven come down and glory. Listen.